ẹ káàárọ̀ o mo kí gbogbo ọmọ nàìjíríà ẹ pàápàá jùlọ ọmọ yorùbá ẹ̀yin ẹ̀yà ìbò mo kí yín o mo kí gbogbo ẹni tó bá ń gbọ́ mi gbogbo ẹni tó bá gbọ́ èdè mi mo kí gbogbo yín ẹ oṣù may la wà yìí èní ni second of may láti ìlú èkìtì mo ti ń bá yín sọ̀rọ̀ ẹ jọ̀wọ́ nǹkan tí mo rí ní òru èní mọ́jú ó ṣẹ̀rù bà mí ó dẹ́rù bà mí gidi gan èmi àti sísítà mi lájọ sunlé wọ́n wá kí mi láti ọ̀dọ̀ wọn wọ́n sùn sí yàrá ọ̀tọ̀ mi náà sùn sí yàrá ọ̀tọ̀ nígbà tí àwa méjèèjì máa jí mo ròyìn nǹkan tí ojú mi rí lójú oorun fún sísítà mi wípé wọ́n fi hàn mí wípé ogun ja ìlú èkó sísítà mi lanúlẹ̀ ó ní nǹkan tí òun rí mójú náà nìyẹn bí èmi ṣe rí tèmi rèé sísà mi kàn sọ fún mi briefly pé àwọn sárura nílò èkó àtọ̀tọ̀ àtòsí pé gbogbo yẹn ń sunkún ẹni ká kú sáré káàkiri kò sẹ́ni tó lè dúró ọlọ́mọ mọ́mọ́mọ́ aláàbúrò màbúrò mọ́ kò sẹ́ni tó lè dúró tìrọ sísà mi my own sister blood sister ló rọ àlàyé ló sọ àlàyé fún mi ní àárọ̀ ibi àṣejórí bẹ́ẹ̀ ni mo wà mi ò tí ì jẹun epo mi ò tí ì jẹun iyọ̀ mi ò tí ì mu omi sẹ́nu ọlọ́run àánú dẹ̀ ń gbọ́ ìfihàn lélẹ́yìí kì í ṣe àlá mi ò kí ń lọ ṣọ́ọ̀ṣì o mi ò dẹ̀ kí ń lọ mọ́ṣáláṣí mi ò dẹ̀ kí ń foríbalẹ̀ foríṣà kankan ṣùgbọ́n mo gba ọlọ́run alààyè gbọ́ mo gba ọlọ́run akọ́dá ayé àti ẹ̀ṣẹ̀dá ọ̀run mo gbà gbọ́ ó dẹ̀ máa ń tọ́ mi sọ́nà mo ń bá sọ̀rọ̀ ó ń gbọ́ kò dẹ̀ kúrò ní ìtọ́sọ́nà mi láti ìgbà tí mo ti tí mo ti dì mú. sísítà mi ṣàlàyé àlá tiẹ̀ mo wá kó àlá tèmi mo wá ṣe àlá àti tèmi mo fẹ́ sọ fún yín báyìí mo láláì débi pé mo sunkún jáde sójú ayé ẹ̀rù bà mí omi jáde lójú mi mi ò mọ nǹkan tí mo lè ṣe mọ́ bí mo ṣe wà bí mo ṣe láàlá yẹn ẹ̀rù yìí bà mí síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin mi ò lóògùn ṣùgbọ́n mo lọ́lọ́run ọba mo dẹ̀ ní àyà kí nǹkan tó lè gbomi lójú mi ó pẹ́ mo ní àyà gidi gan mo ní àyà kò sẹ́ni tí mi ò lè kojú ẹ̀ mi ò gbéraga ṣùgbọ́n eléyìí dẹ́rù bà mí ó fò lọ́wọ́ àwọn Fúlàní wọ́n gba gbogbo Èkó ọlọ́run gbọ́ bí mo ṣe rí mo ṣe ń sọ yìí ẹ̀yin wòlíì ńlá ẹ̀yin alágbára ńlá pásítọ̀ adébóyè pásítọ̀ yòdépò pásítọ̀ mi ò mórúkọ àwọn pásítọ̀ sọ̀rọ̀ nítorí mi ò ń fi bẹ́ẹ̀ tẹ̀lé wọn mi ò mọ mi ò mọ mọ́ọ̀tì ń pa wọn bọ̀ àwọn tó mo rí pọ́n pọ́pùlà ni wọ̀nyẹn bàbá mountain of fire gbẹ̀yìn bàbá ńláńlá àwọn yẹn tó yẹ pé aládùúrà ńláńlá ni tẹ gbàgbọ́ nínú ọlọ́run tó tẹ bá mọ̀ pé lóòótọ́ lọ́run lóyìn ẹ jẹ́ kọ́lọ́run lóyìn fún nàìjíríà má yẹ kọ́lọ́run lóyìn fowó nìkan ẹ má yẹ kó kọ́lọ̀ máa lò yín fún owó àpò ara yín nìkan ẹ jẹ́ kọ́lọ̀ lò yín fún nàìjíríà ẹ gbáradì àdúrà àsìkò fún àdúrà lélẹ̀ tí nàìjíríà ní ìdàdúrà èmi tí ọlọ́run fi eléyìí hàn mi ò ń lálà anyhow mo lè bá lálà òdìdí ọdún kan mo lè má lálà ṣùgbọ́n tí ọlọ́run bá fi ìkan mi lójú oorun ìfihàn ni kì í ṣe àlá eléyìí tí mo rí ìfihàn gédégbé ni ó ṣe wá jẹ́ pé àwọn péré lasunlé àwọn wá lárò àlá náà ní ìgbà kan náà ọlọ́run fi nǹkan náà hàn àwa méjèèjì ní ìgbà kan náà ohun èlò tí ò wúlò rárá tí ò tí ò lágbára rárá lọ́n lè lò fún ohun èlò tó lágbára bí náà ṣe lágbára tó bí náà ṣe lè pa gbogbo ìlú run tó omi omi lásánlásán apá iná run kò sí ọ̀nà àrà tọ́lọ́run lè gbà jíṣẹ́ tiẹ̀ tí ò dẹ̀ lè gbà rán àwọn ènìyàn kì í ṣe kì í ṣe wòlíì nìkan lọ́lọ́run rán sí ìlú mi ò sọ pé mi wòlíì mi ò dẹ̀ sọ pé mi tó àwọn ẹ̀ ò lè pè mí ní Joseph Alala tó àwọn ẹ̀ ò ní orúkọ báwọn ẹ̀ ò lè ṣùgbọ́n bó ṣe fi hàn ẹ̀rù bà mí àwọn fúlàní wọ wọn wa táǹkà táǹkà yálé ní five hundred ó ti pọ̀ petrol tanker filled with with petrol wọ́n dẹ̀ wá wọ èkó from nowhere only God knows wọ́n wá park àwọn petrol uh, petrol tankers ẹ̀ sí strategic places kò sẹ́ni tó fúnra strategic places in Lagos wọ́n yí èkó ká pẹ̀lú petrol pẹ̀lú petrol tanker yẹn gbogbo àwọn ilé epo tó wà ní èkó pátápátá gbogbo filling station tó wà ń bẹ̀ pátápátá wọ́n bẹ̀rẹ̀ sí í ṣí reservoir àwọn wọ́n bẹ̀rẹ̀ sí í sọ bọ́ǹbù síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í sọ iná síbẹ̀ sí reservoir àwọn their strategic was well planned and they executed it perfectly and brilliantly mo rí ní ojú àlá yẹn wọ́n bẹ̀rẹ̀ sí í sọná sínú àwọn táǹkà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí í sọná sínú àwọn táǹkà yẹn táǹkà ń gbaná táǹkà máa ń jó bí almost one kilometre a máa jó lọ a máa máa jó ilé lọ igbe oró mò ń gbọ́ nínú ilé oró oró àtọmọdé àtàgbà ní orúkọ jésù wọ́n tó ń wo fídíò yìí igbe oró ò ní dún nínú ilé ẹ igbe oró ò ní jáde lẹ́nu ẹ ní orúkọ jésù ogun ogun ogun tó ń finá jóni mọ́lé kò ní ṣẹlẹ̀ sí ìwà àtẹ̀bí ẹ nínú oṣù tí a wà yìí nínú ọdún tí a wà yìí títí láì àti láíláí wọn ò ní gbọ́ igbe oró nínú ọ̀dọ̀dẹ wọn ò ní gbọ́ igbe oró nínú bí tẹ́ ti wo fídíò yìí wọn igbe oró igbe ẹgbàmí ẹ bá mi gbé kò ní jáde nínú ilé yín bí mo ṣe rí nílùú èkó nìyẹn kò dẹ̀ sẹ́ni tí ò lẹ́bi tí ò lára ṣèkó o tó bá ní kò kàn mí ṣèbéko ló ti fẹ́ ṣẹlẹ̀ kì í ṣèkó nìkan o mo ti pariwo tipẹ́tipẹ́ nínú fídíò mi almost one year ago one year plus mo ti ń pariwo kíní pé ogun ti wọ ìlú nàìjíríà ó ti wọ ìlú ilẹ̀ yorùbá pé àwọn fúlàní ti yí wa ká kó tẹ̀ di pé Sunday Igboho dìde rárá